الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين يا عباد الله إن خدمتنا اليوم بإذن الله تعالى تتعلق بالأمور التي تنجينا من عذاب الله وعقابه وغضبه يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب كريم وقد ابتلى الله سبحانه وتعالى الله ما في على قسم واليوم يوكا ويوكا تدعى في يوجو السيري يوم الأكبر وجوته بجلال إنه أيام الأسبوع إنه أمجوته ọlọ́run bá ti ẹ̀sán pẹ́ fún yìí òun náà ni ọba tí ó lẹ́sọ̀ọ́ sí káàpì kan ní lẹ́yìn rẹ̀ alwahidu kọ̀ọ̀kan alahadu sọ́mà alẹ́bí lamiyali wàlámiyúlẹ̀ wàlámiyàkú lábẹ́ kókó wàláhà ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ìkọ̀kọ̀ lẹ́sọ̀ọ́ sí ìjọsìn lẹ́yìn rẹ̀ ọlọ́run bá yìí subhanahu wa ta'ala àmọ́ràn ìlà ìbàdà ó pa wá láti pé kí a máa ń fi wọn wàhálà láṣẹ káàmà sí òun nìkan láì bá wa orogún láì bá láì ṣe ẹ̀rọ pẹ̀lú ẹ̀. wọ́n ó ti wo ṣàríhù àdá àdá ìhà ìhì àdìwàdìbà ẹ̀tún jẹ́ ó pè á máa gbìyànjú lórí báwo lòun ṣe fẹ́ pé àwọn ẹ̀kọ́ ọlọ́wọ́ ọba yìí. alẹ́ sí amọ̀ràn ọlọ́run bíhà eléyìí tí ọlọ́wọ́ ọba lójú ọlá tí ó pa láṣẹ. wà sábà àjò nígbà zakaraha nàbí sallallahu alaihi wa sallam tòmínà lórí àdáàbí dà àwọn nǹkan méje tí ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sẹ́dá dárúkọ fún wa lélẹ̀ tí a dáwà níbi ìyá ọlọ́wọ́ ọba àlejò ọlá ní ọjọ́ kejì àtìyáná wọ̀nyẹ́ wọn àtìyáná ọjọ́ kejì àtìyáná yàwó ní àwìn ọjọ́ tó tóbi ni يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل كل ذات حمل حملها ọjọ́ tó jẹ́ wípé gbogbo ẹni olúwa máa kọ́ lára ẹ̀ gbogbo ẹ̀ tó gbọ́ ọmọ dání a máa gbé ọmọ jù sílẹ̀ wàtárọ̀ dáńtà kúkárọ̀ wàláhùn fi kúkárọ̀ ọlọ́run yẹn láwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n máa ṣe bí ẹ tó fi mu sí yó ọlọ́run dọ́tà sọ èsì ni kò ń ṣe pé wọ́n mu sí yó wàlá sí nàìjíríà ọlọ́run ọba kó má fi ìyá ẹ̀ sílé ayé àti ti ọrùn kó má ti jẹ ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà kó má dá wa sí lórí ìyà àti ìbànújẹ́ ọjọ́ bèbè àdìyànà àdìmọ́sẹ̀mọ́ ṣàlùsọ àdàmà ìyànfà ẹ̀hó fi ìdáàrí kẹ̀míyà ẹni tó jẹ́ mùsùlùmí a máa gbìyànjú a máa dààmú lórí nǹkan tó máa jẹ́ láǹfààní ní ọjọ́ bèbè àdìyànà ọlọ́wọ́ máa ní kí ọlá gẹ́gẹ́ bí àdàbìsọ̀rọ̀ ó ní wà á ṣe àlàyé yẹ̀fọ́rọ̀ wọ̀tẹ́rì ìlà alọ́sọ̀rọ̀ náà wà ní wọ̀tẹ́là ó ní máa ṣojú kòkòrò lórí nǹkan tó máa ṣe láǹfààní lẹ́yìn náà kó máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba àdékíọ́lá àdékẹ́rì ìṣòro dáadáa náà fún àwọn wàhálì lálẹ́ wọn bá dáa náà ẹni tó lórí làákàlẹ̀ ó máa ń dáàbò bo ẹ̀mí ara ẹ̀ á máa ṣó ẹ̀mí ara ẹ̀ wàhálì lálẹ́ wọn bá dáa náà á sì máa gbìyànjú láti máa ṣiṣẹ́ kí n tó máa bá pàdé ní ẹ̀jẹ̀ wà mí sábẹ́ kí máa dáká lọ́hùn dára máa fíràn ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀sìnàdú gbogbo tó máa ṣe nílá nǹkan ní àtòkìyàmà ẹ máa wá ẹ máa dojú kòkòrò lọ lórí wọ́dà sáńtà lọ sí bàkàmì lọ pẹ̀lú wípé ẹ̀tọ́ lọ gbàgbé ìpín yín náà ní ilé ayé ṣùgbọ́n àtòkìyàmà yẹn ó tó ṣe pàtàkì ni ó tó ṣe pàtàkì ni wàá ṣe kábà àṣà ويوم القيامة يرجو إلى السراحل ọjọ́ kejì àríkìyàmà kó mo ta ṣe kọ̀kọ̀ ọjọ́ tó máa tún síta ni o. yàwó rẹ̀ láyọ̀ pàrọ̀mọ́lù wọlé àdó ìlànà àti àwọn àríkọ́lù ìgbèrè ọjọ́ kejì àríkìyàmà láyọ̀ pàrọ̀mọ́lù owó oníṣẹ́ àǹfààní wọlé àbálò bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa wọn ò ní ṣe wá láǹfààní ìlànà àti àwọn àríkọ́lù ìgbèrè àyàfi ẹ̀ tó bá wá bọ́ pẹ̀lú ọkàn tó mọ́ àwọn ni wọ́n ti àǹfààní ọlọ́run ní wàlẹ́ ọmọ yóò ń ṣe àwọn àdá ọmọ ilẹ̀ náà fáwọn olùdàrú ọjọ́ péjì àdìsíyàbọ̀ yìí yóò ṣe àwò ààrẹ yóò ṣe àwò àwọn tí ọlọ́run ọba àti tí ọlá pè ní kékeré bí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ọba ọlọ́run máa kó wọn jọ báyìí tẹ́ tó ń dà wọn lọ sí inú náà bí wọ́n sì lágbára láti dáwọ̀ lọ sí wẹ̀ kọ́mọ wá ti wájú ọmọ ọ̀dájọ́ náà àníyàn ọmọ náà ti ní gbogbo ẹnu tẹ́lú sọ̀rọ̀ àpàtọ́ọ̀tì àti ipa wọ́n tó ká ní wọn náà àìní ìhìn ọwọ́ kẹ̀kẹ́ ìyàwó àwọn bá wa sọ̀rọ̀ báyìí wọ́n tẹ́sí hádùn àwọn ológun bí máa ká ní ẹ̀sìn ẹsẹ̀ wọn sì máa jẹ́ látara tí wọ́n ṣe níṣẹ́ ọjọ́ gbèsè àti àmọ́ ìyẹ́ o yàwó ilé tó rọ́ọ̀rù làjà fàbíkùn kọ̀ọ̀fíà ọjọ́ tí wọ́n bá ṣe níwájúwájú ọlọ́mọ bàbá yìí nǹkan ẹyọ kan làjà fà ní kò kọ̀ọ̀fíà nínú àlámọ̀ yìí kò ní pamọ́ fún ọlọ́wọ́ wa lókè ọlá yàwó ma nílé yàtàdá kárò ní ìgbà wà á nà láhùn síkè ọ ọjọ́ kejì àlùkìyàmà yàtàdá kárò ní ìgbà ọmọ ẹgbẹ́ ìyàmà rántí gbogbo tó ti ti síwájú lọ kọ́ ti abẹ́ ti àyáàtì ohun tí mo ti ti síwájú ìyàmà rántí ẹ̀ wọ́n dà máa rántí ẹ̀. ọlọ́run yàtàdá kárò ìgbà wà á nà láhùn síkè ọ kéyìí fàyà bá àhùn ọ ọjọ́ táwọn ibo ni wọ́n ti fi fẹ́ ṣàǹfààní gba owó kan ni wọ́n ti fẹ́ ṣàǹfààní tó ọdún ìdí àlùkìyàmà wà kọ́ọ̀tù ìdúró mi ní ilé mẹ́tẹ́ ní túmọ̀ àìlẹ́yìn ọjọ́ tá a sọ yìí tó fi bí àwọn ẹ̀ka ara wa kọ̀ọ̀kan wọ́n máa tẹ̀ lórí tá a ṣe níjẹ́ ọlọ́run wa kọ́ọ̀lù ìdúró mi ní ilé mẹ́tẹ́ ní túmọ̀ àìlẹ́yìn náà ọmọ ẹ̀mí ènìyàn wọ́n wá máa sọ fún àwọn ẹ̀ka ara wọn pé kí ló lè tẹ̀ sí jẹ́ ìtàkùn wá ní ọjọ́ bèèrè kọ́ọ̀lù àtọ́kọ̀nà mọ̀ àtọ́kọ̀nà mọ̀ ètò kú aláǹfààní àti sọ̀rọ̀ lónìí ó ní ọ̀la alẹ́bí àtọ̀kọ̀ fún ìlàjẹ́ yìí ọba tó fún gbogbo nǹkan ní abíbìtì láti máa sọ̀rọ̀ wàhúwà ọ̀làfàkù ráwà lẹ́mọ̀rọ̀ ọba tó dá yín ní ìgbà kọ́kọ́ mi ọjọ́ kejì àti àmọ̀lẹ́ orí ẹ̀jọ̀ náà wàhúwà yàwó mọ̀ nàásì ọjọ́ kejì àti àmọ̀ ọjọ́ tó lè gbogbo ni alálẹ́ká fi ní kò ní ọrùn fún ní ọjọ́ pé ní àlùfíàmà ọdún tó wá ní kókó yìí tó máa ń lẹ́sí lẹ́sí ní àṣàkọ́ ọlọ́run àwọn tí wọ́n bá fàyà wa àwọn náà bá máa ń là wọ́n tó máa ń lẹ́sí lẹ́sí ní àṣàkọ́ wà lọ́dọ̀ àwọn bọ́ọ̀lù ní nàfíhà nìfíjà ìyàtà wa ń sọ lọ́jọ́ pé ní àlùfíàmà yìí ọlọ́run ni a máa fi àwọn tí wọ́n jẹ́ ọ̀dà àwọn ẹ̀sìn rẹ̀ àti ìlà àwọn òmìnir wà nínú mùtẹ̀kì nínú àwọn tí wọ́n pálí ọmọ wọn bá sábà àtò òun làwọn méje sábà ní sọ́nà wa ni wọ́n sábà ń kà fún wa ó ní sábà ó ní àwọn méje kan wà yòókù gbogbo wọn náà ọdún ìkọ́nà ọba máa dé àbùkù wọn ìbòjì ọlọ́run ọba máa fi bò wọn ìyá ọlọ́run ọba ọlọ́ba máa wọn làwọn bẹ̀ yẹ́wò mẹ́ta wíńdà ìlà wíńdò yẹ́wò mẹ́ta fi rọ́ọ̀rọ̀ mi lẹ́nu lọ́wọ́ láfi mi lẹ́nu àdá láfi rọ́ọ̀rọ̀ mi lẹ́nu jẹ̀ṣin ọjọ́ tẹ̀yọ̀ kò ní lè kúrò nínú iná èèyàn kò ní lè sá kúrò níbi ìyá ọlọ́wọ́ bá níbi ọlá torí kí ọjọ́ pé àlèkìyàrá yìí wà ó ti fa ìdílé jáde àti ìlú tẹ̀kí iná fáyọ̀ àbáyé àwọn tí wọ́n páyọ̀ náà ọlọ́ bá máa tún àlùjọ náà sí wọn báyìí wà ó ti fa ìdílé jáde yìí ọ̀nà ọba déyàwó á ní kí wọ́n lọ wọ́ iná wá àwọn màláìkà wọ́n lọ wọ́ iná wá ní ọ̀pẹ̀ ọjọ́ tá a sọ ìyàwó àìsà ọbí àmà wàhálìhà ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bá lóbi sọ ọmọ àìsàn ọ̀sán láti sọ òkú àwọn agbọ́lá rẹ̀ báyìí á sì máa wò wọ́n dá lójú ọ̀gbìn ìdí àlùkìyà náà ọjọ́ ìwà ni ọmọ bá láwọn méje kan wà kò wọ́n àtàwọn yàwó mà láyà ń fa ìmáàlù ọjọ́ tí òní sáǹfààní òní sí ìyàfẹ́rò mọ́wó mi àfi kò sí bàbá mọ́ kò sí ìyàwó oníkálukú sáfúnra wọn ni kò síyàwó kò sọ́mọ kò sọ́rẹ́ àwọn mẹ́rẹ́kẹ́dẹ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́dà ó ní yòókè ní owó lọ́ ọlọ́ọ̀bá máa dáàbòbò wọn á bò wọn á dáàbòbò wọn kúrò níbi òun ọjọ́ pèsè àdìyàmọ̀ kúrò níbi ọjọ́ pèsè àdìyàmọ̀ ìmọ̀ràn àádé ẹni àkọ́kọ́ ìmọ̀ràn àádé òun náà rẹ tó jẹ́ aṣíwájú tó ń ṣe déédéé rọ̀rí ìtú dáúdà olórí ìlú rọ̀rí ìtú ìjàmọ́ra olórí àwọn jọ̀mọ́ mọ̀hínsù ṣẹ́ríkà olórí iléeṣẹ́ mọ̀hínsù mọ́sì olórí mọ́ṣáláṣí wàkánà àdínà tó wá ṣe déédé yá àdínú bẹ́ẹ̀ náà a máa ṣe déédé láàrin àwọn èèyàn ìdá akẹ́rọ̀ ìnáwó nígbà tó bá ń pè nǹkan tó bá ń dájọ́ láàrin wọn yá àdín a máa ṣe déédé. wàyí dáa yóò fi tó bá ń pè nǹkan láàrin àwọn èèyàn a máa ṣe déédé. النبي صلى الله عليه وسلم اتقوا الله واعدل بين اتقوا الله واعدلوا بين اولادكم ẹ̀páyọ̀ ọlọ́run ẹ̀ máa ṣe déédéé láàrin àwọn ọmọ yìí ìmọ̀mù nàáàbì ẹ̀ tó jẹ́ bàbá ó ní láti gbọ́dọ̀ máa ṣe déédéé láàrin àwọn ọmọ tó bí ọkọ gbọ́dọ̀ máa ṣe déédéé láàrin àwọn ìyàwó tó fẹ́ àlọ́bí sọmọ mọ́ wà ní wọn sábà ó lẹ́nikẹ́ni tó bá ní ìyàwó méjì tí ò ṣe déédéé láàrin wọn tó bá lọ́jọ́ pé ibi àdìsí yàtọ̀ ọlọ́run bá máa gbé ìdílé lẹ́tí òní pé á sí aláàbọ̀ ara torí pé kí ni kò ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀. ìnáwó náà àdé ẹni tó bá ti jẹ́ olórí tó gbìyànjú láti ṣe déédéé tó bá di ọjọ́ pé ibi àdìsí yàtọ̀ yòókè ló hù mọ́ ọlọ́run bá ní kí ọlá máa fi òun náà sí abẹ́ ìbòjì rẹ̀ ní ọjọ́ bí òní sí ìbòjì. eléyìí jẹ́ àkọ́kọ́ tí àná ìmọ̀ọ́mù náà ní olórí tó ṣe léde ìlà mọ́tìmídà láàmú ìlà mọ́lì àdìyí pàṣẹ́bí sáà ìgbà táwọn Yorùbá ti wá sí àwọn èèyàn tó lẹ́tọ̀ọ́ sí ipò olórí tí wọ́n bá ti fi wọ́n síbẹ̀ lọ pàṣẹ́bí sáà ẹ̀ máa ní sí àti àlọ́ ìlà tó yẹ àti ìlànà ẹ̀dà tó pàṣẹ́bí sáà tí àwọn ọ̀yọ́ bá ti jà bá àdéhùn ẹ̀ máa àti àlọ́ wọ́n ní kó làwọn èèyàn ṣe máa jà bá àdéhùn orí òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ìdá àbúlé àti ìdá mẹ́rin kó làwọn èèyàn ṣe máa jà bẹ́ẹ̀ ìdá àbúlé ìdá àmúrí làbẹ́rẹ́ àdéhì nígbà táwọn èèyàn bá ti ń fi nǹkan sí ọ̀dọ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí afẹ́yẹ olórí ẹtí ò lẹ́tọ̀ọ́ sí kò dàbí síbẹ̀ àfẹ́lẹ́lẹ́ afẹ́gbẹ́jẹ́ fáwọn èèyàn ẹtí ò ní tó ṣe déédé ilé ìjẹun tá a ṣàfẹ́kù lórílẹ̀-èdè wa léde gbogbo ẹ̀ tó wà ní ipò èèyàn mélòó lòun náà fẹ́ sí ìyànjú láti ṣe déédé èèyàn mélòó ló fẹ́ ṣe déédé láti gbé ojúṣe ẹ̀ fún àwọn èèyàn ilé ìjẹun àkọ́kọ́ déédé táwa ń sọ ìfowó tó ṣòro ṣe ni òtútùrú ṣe ni ọlọ́dẹ gbọ́dọ̀ ṣe déédéé wà lọ́ọ́ ká nàdà fún wa kódà kó jẹ́ pẹ́ẹ́pẹ́ fẹ́ dájọ́ àdéhùn ètò jẹ́ alásùnmọ́ yìí àwọn àdìsí ló fi máa ń lé wà á sá ìlú pékèjì lédè ó tó máa ń lé ní pàápàá jùlọ nígbà tó bá tẹ́lẹ̀ pé ẹni tí ó kọ̀ tá a fẹ́ dájọ́ àdéhùn yìí ẹni tó súnmọ́ wa ni. àdọ́dúwà Muhammad sallallahu alaihi wa sallam gánà àdílà ó torí délé lánàá sáwà kan ti ṣe ìfà nígbà tí arábìnrin kan tó jẹ́ ní àpọ́nlé láàárín àwọn mùsùlùmí ẹni tí gbẹ́lẹ̀ wí ojúlówó lọ́lọ́rọ̀ ètò lórí ti táwọn èèyàn náà nígbà tó jáde àwọn èèyàn bá ní kí ùsáàmà bólú pé wọ́n mọ̀ pé kánú lè bá ti pẹ̀ lọ́sà náà ni pé kánú ti kó wọlá wípé ní ńlá nínú ìlú kó má ṣe ìdájọ́ olè lé lórí wọ́n wá mú ùsáàmà pẹ́ tọ́nà ọba ti pẹ́ ni ó sì tún nífẹ̀ẹ́ làbẹ́ nígbà tí ùsáàmà tí ọ̀dọ̀ ànábì sọlọ lọ́wọ́ àyẹ̀wò àtọ́nà tó ṣàlàyé fún ànábì ojú ànábì kọ́ wàgánà mo tẹ́kì à ànábi bẹ́lẹ̀ tó rọ̀pọ̀ tó bẹ́lẹ̀ ni ló bá ti dé. ó ní afẹ́fọ́ àti ìhákẹ́lẹ́ tòlú nílá ṣé kan náà àwọn òbí ọlọ́wọ́ ọba ìwọ náà wá sí ìpẹ̀lẹ́ lórí. ànábi bínú sọ ọmọ wa ní wọn tẹ́lá ó wá ní làwùgáàrẹ̀ làwùsáwà fàtímà tó lẹ́yìn tó Muhammad làkọ̀tọ̀ àti yàrá ha ọmọ ní fàtímà tó bá ti àdìlé nìyí ànábi àti ọwọ́ ẹ̀ ó di wàṣáàbò lọ́ṣàá fi ìbàdà ìlà nínú àwọn tí wọ́n wà ní abẹ́ ìbòjì ọlọ́wọ́ bá tọ́jú òdì sí ìbòjì ṣáàbò lọ́ṣàá fi ìbàdà ìlà òun náà ní ọmọdé tó ṣòfò sí ayé lórí ìmọ̀ àtẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ọba lórí ìmọ̀ àti ọlọ́wọ́ ọba wọ́n fi sínú ìmọ̀ àti ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo ni ó ń dàgbà sórí ẹ̀ òun náà wá ń dàgbà sórí ojú darúgbó sórí ẹ̀ irú ẹ̀ nígbà wà ní abẹ́ ìbòjì ọlọ́wọ́ ọba ṣáàbò lọ́sẹ̀ àfihàn ìbàdà ti là kéèyàn bí ọ̀dọ́ kó wá máa ṣẹ̀mí lórí máa tẹ̀ láti ọlọ́wọ́ agbóhùnsọ àbòrò àzír nínú tó ṣe gbogbo tó nira ni láti ṣe torí tí ẹ tó tí ọ̀dọ́ èso a máa tọ́ jẹ́ kó o sì ní ọjọ́ tó pọ̀ tí wọn náà bá ti ẹ̀ṣẹ́ náà wọn bá kúgbà díẹ̀ kó tó kú àtúbá ẹ tó ọ̀dọ́ ó ní agbára láti ṣiṣẹ́ láti wá owó tó máa fi ṣèbàjẹ́ ẹ̀kọ́ jẹ́ ọ̀nà tó fẹ́ ṣèbàjẹ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣèbàjẹ́ kan wọ́n ṣe kọ́ láti ràn lọ́wọ́ orí tí wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ táwọn lè lò láti fi ṣe nǹkan táwọn bá fẹ́ ṣe. tí ẹ bá wọlé ayé àwọn tí wọ́n ṣe fraud àwọn olókọ̀ dúpẹ́ bàbàlàbà bá fẹ́ ṣe fún ásílì ìrànlọ́wọ́ ọ̀dọ́ tọ́wọ́ kan wọ́n lọ ṣùgbọ́n wá wo wípé òun ní ìrìn ojú ọ̀nà aburú yìí wàyà ń ṣe àwù pé ìgbà àdá ti dà òun wá lò pé sí ayé lórí máa tẹ̀ láṣẹ ọlọ́wọ́ wa lórí máa fi lọ́wọ́ wa tó bá di ọjọ́ pé ìdí àdìsí àbọ̀ ọmọ ọba máa fi òun náà sí abẹ́ ìbòjì rẹ̀ ní ọjọ́ bí òní sí ìbòjì wà yàtọ̀ ìbòjì ọlọ́wọ́ wa iná ojú ti yàtọ̀ náà bá lómi rọ̀ bí ní wà á ti rí náà ọmọdé ni wọ́n àbọ̀lùmí wọ́n ti dọ́gbọ́dé wọn ò jẹ́ kí ilé ayé tó àwọn jẹ wọn ò jẹ́ kí èsì tó àwọn jẹ abọ́dúndì ọ̀bíyè wọ́n ti gbàgbọ́ ní ọba wọn wà sí ìdílé àwọn òwúdà ọlọ́wọ́ ọba wọn sì dé wọn fún ní ìtọ́sọ́nà ilé ẹlẹ́ẹ̀kì ẹlẹ́ẹ̀kẹta àti arákùnrin kan rẹ̀ ó tó يصلي مع الجماعة في المسجد آتي كما كيرو بناو الجماعة دينو مشناتي وصلاة رجل في المسجد تأخذ صلاته في بيته أو صوفه خمسة وعشرين gẹ́gẹ́ bá lọ́bí sọ́rọ̀ máa yọ sọ́lá ti sọ pé ìlòó sí ìyọba kí nínú ilé àbí tó kí ní ọjà àbí tó kí mọ́ṣáláṣí tá a bá gbé fẹ́ ara wọn eléyìí tá a kí mọ́ṣáláṣí lọ́lá jùlọ ó sọ kò ní orí ní ọ̀nà twenty five níbo ní orí ọ̀nà twenty eight èrò ẹ tó bí ọkùnrin èyí tó dáa jù èyí tó kí mọ́ṣáláṣí ṣùgbọ́n bí orí tiẹ̀ sọ̀lá náà fi bẹ́ẹ̀ sí ha àpọ̀lù ìfọ́kí nínú ilé ẹ̀ pàápàá jùlọ àyèkó pamọ́ nínú ilé ẹ̀ olódàjù fún obìnrin. eléyìí wá ní làtẹ́mẹ̀ owó ìmọ̀ aláhi màsáàtìdàlá ànábìlẹ̀ sọ̀rọ̀ àìwọ̀sẹ́lá ẹ má kọ̀ fún àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹrú ọlọ́run ọba àdékè ọlá láti máa kírun nínú ilé ọlọ́run ọba kò sí láì fi bẹ́ẹ̀ ohun tó ti máa ń darí àtìká tí ń darí èdè kí obìnrin kẹ́sì máa ń wá mọ́ṣáláṣí láti kírun torí àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tó ní àǹfààní sí i. ṣùgbọ́n tó tọ́kùnrin yóò sọ ní máa ń jẹ́ máa ti fi mọ́sílì á máa ti yanjú lẹ́tọ́ kírun ní mọ́ṣáláṣí pẹ̀lú àwọn jọ̀mọ́ mùsùlùmí wàyà ṣòro àlàkọ́ ti rìn bákan náà ìgbójọ́ níbi táwọn èèyàn bá fi kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn nínú mọ́ṣáláṣí á gbìyànjú láti máa wà níbẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí wáyà èso àdà lọ́mọ́ fáfi mọ́ṣáàjì á máa tẹ́lẹ̀ tá máa gbìyànjú láti máa kópa nígbà táwọn èèyàn bá ń olóore mọ́ṣáláṣí bóyá wọ́n kọ́ mọ́ṣáláṣí ni wọ́n tún mọ́ṣáláṣí ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè tẹ́lẹ̀ kẹta nínú àwọn tí wọ́n wà ní abẹ́ ìbòjú ọlọ́run ọba ní ọjọ́ tí òní sí ìbòjú ara ìbòjú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin àjọ́sí sọ́lọ́lọ́ àríwọ̀ tẹ́lẹ̀ ó ní wọ́n rọ́tòlò ó ní àti alákùnrin kan dákàrọ̀ mọ́rùn kan dákàrọ̀ mọ́ha ọ̀díyà ó dáwà lọ́rùn kan ó wá rántí ọdún wọn bá bàbá lọ tààyè náà omi ti ń dà ní ojú rẹ̀ nínú kọ́sì àtìyà látara káyọ lọ́wọ́ bá tó ń bẹ nínú ọkọ rẹ̀ ojú àti màá ti àwọn omi ojú àmàti àwọn omi ọlọ́run pàtàkì afájú ló bó hùn àyè lọ́dọ́ yẹ yẹbi ìmọ̀ ọ̀gá hùn kọ́ọ̀fà wà sọ́dà tó ń ìfarakó lè fọ́lọ́wọ́ bá ìrònú fọ́lọ́wọ́ bá alẹ́sìn ẹ̀yà gbogbo ọmọ àbíyá rẹ̀ àwọn tí wọ́n rántí ọlọ́run lórí dúró wà pọ̀ ẹ̀rù rẹ̀ wọ́n máa rántí ọlọ́run níbi níbi tó bá jókòó sí wà á dá dúró bíyè tí wọ́n bá tún ti ẹ̀gbẹ́ wọn nílẹ̀ wọ́n tún máa rántí ọlọ́run wọ́n yẹ tàbàtà rúnà fi kọ́lù ìsàmà wá sí wọn wọ́n máa ṣe fíkìrọ̀ wọ́n máa ronú nípa bọ́ọ̀mù ti dá sọ́mọ̀ bọ́ọ̀mù ọba ṣe dálẹ̀ wọ́n máa wo bí tóbi ọlọ́ọba ṣe tó wọ́n wá máa tàkà rẹ̀ pé gbọ́ ti jáde pé rọ́bàdà ìwọ náà wọ́n bá wa á kí tóbi rẹ̀ máa kọjá fún aládàbà sílà gbogbo tó dáàbò dáàbò yìí asán túbúhàlẹ̀ ní wọ́n ti fún ẹ fàkínà àdàbà náà làwọn kúrò níbi náà iṣẹ́ tí àwọn ọmọ mi nìyẹn wọ́n máa rántí ọlọ́wọ́ bá wọ́n sì máa tàkà rẹ̀ sọ́kó sí ọlọ́wọ́ wa lọ́rùn ẹni káwọn àlọ́bí sọlọ́gbọ́ wa ni wọ́n tẹ̀lé ó ní wàá rọ̀ sáábà ìyá wọ́n ti fi ara wọn tóbi sọ̀rọ̀ ìṣàmà àkàlẹ́ o tó máa ń gbà wọ́n pọ̀ tó máa ń kó wọn pọ̀ ní ọ̀dọ́ òun wàtàfà ọkọ̀ àlẹ́ yìí tí wọ́n bá fẹ́ túká náà tóbi sọ̀rọ̀ wọn báyìí àlùkòkò fìlà bí wọ́n bá fẹ́ nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan nífẹ̀ẹ́ tóbi sọ̀rọ̀ o fẹ́ nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ tóbi sọ̀rọ̀ o fẹ́ nífẹ̀ẹ́ owó nífẹ̀ẹ́ owó tóbi sọ̀rọ̀ o fẹ́ nífẹ̀ẹ́ ọmọ nífẹ̀ẹ́ ọmọ tóbi sọ̀rọ̀ àlọ́ ó ní sàdáàtò náà ó dàbí ìwádìí àdáwà tàbí ìmọ̀ ó ní àwọn nǹkan mẹ́ta kan wà ẹni jẹ́ni tá a bá ti ba nínú ẹ̀mí ẹ̀ irú ẹni tí a máa kó àtò ìgbàgbọ́ wo àyàkúnà ọ̀hún àmọ̀túnú àhábà ilé ilé màdùmá húmà ìfọ àkọ́kọ́ ó jẹ́ kọ́nà ọba àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ wọ́n ga ní ọkọ rẹ̀ ju gbogbo tó jẹ́ ìfẹ́ lọ wàá lò ní bá ní máa aláàlú làlìjà bákan náà tó bá nífẹ̀ẹ́ èèyàn kan kò ní nífẹ̀ẹ́ àyàkúgbó jẹ́ torí ìtọ́lọ́wọ́n bá وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يعود في النار أن يقذف في النار a sì kórira pé kóhun padà síbi aburú tó ti ń ṣe tẹ́lẹ̀ kóhun padà síbi máa ṣe bọ́ sọ́nà ọba lẹ́yìn ìgbà tó náà bá ti fọ̀nà mọ́ gẹ́gẹ́ bó ṣe máa kórira wípé kóhun wọ̀ náà. irú àwọn ẹni báyìí wájà ló haláwà tàbí ìmọ̀ á fi ìgbàgbọ́ wa máa rí nínú ẹ̀mí wọn wọ́n á máa rí nínú ọkọ wọn kọ́nà kó bá tẹ̀sí bẹ́ẹ̀ fún ẹ̀kọ́ Ànábì sallallahu alaihi wa sallam ó ní àtùtàbùnà fi jalala fi jalali lórí àwọn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ọkùnrin ara wọn torí ọba àtẹ̀lé tọ́lọ́ wọn bá ti di ọlá òbí lòhùn yàwó ẹ̀ náà àbí ìlànà ìlànà ọjọ́ tí ò ní bíbò tí àdàbòbò tí èyí ọlọ́wọ́ bá èyí ọlọ́wọ́ bá máa dá ìbòjì ni máa fi bò wọ́n ilé ìjẹ́gbọ́ àwọn tí ọlọ́wọ́ bá máa dáàbò ojú ọ̀gbìn ìgbà ìyá náà àwọn èèyàn tó nífẹ̀ẹ́ ara wọn torí ìtọ́lọ́ wọn wa. gbogbo eré ta bá bára wa ṣe ìjọba ìyá ta bá bára wa ṣe tí ò bá ti dá lórí ìfẹ́ ìtọ́lọ́ wọn wa ìfẹ́ onílé ayé ta ló mẹ́rin owó tó pọ̀ lówó torí ẹ̀ láti wá ara wa láàbò ilé yóò ní wúlò sọ̀rọ̀ mọ́ wa ní wọn sẹ́dà ó ní ẹni obìnrin kan tó lẹ́wà tó tún ní owó lọ́wọ́ ó ní epo lákòókò owó láti pé káwọn lọ sún ara wọn ní ọ̀nà tó sì lọ káwọn lọ sí sì lọ arákùnrin bá ní ilé ọkọ̀ fún wọn láti ilé káyọ̀ náà wọn wà ilé ìgbòkó ní ti orí ibu ayé àtijọ́ orí o ìlú ẹni bẹ́ẹ̀ náà wà ní abẹ́ẹ̀kù ti ọmọ wọn bá ti fi ọlá ilé yìí àdánwò ńlá ní àsìkò táwọn ni ẹ̀wọ̀n táwọn fi kò sí dáàtì mọ́ọ̀sì obìnrin tó ní kò bóyá olówó ọmọ alágbára ni ó ní ìlàwùjọ wàjàmáì ìyẹn nìkan tó kọ́ ó ní lẹ́wà obìnrin ní ilé lẹ́wà kí eléyìí òjàmọ̀ kọ́kọ́ darí ọmọ tí o ti parí sẹ́kọ̀ọ́ kò ní fún sátífíkẹ́ẹ̀tì àbí ṣùgbọ́n ẹ̀ka ń sọ yìí wọ́n ló ní masters lọ́wọ́ ó lè lówó wọ́n tún lọ́mọ Dangote àbẹ̀ tó lówó bí Dangote kó má jọ ọmọ Dangote kó lọ́mọ Dangote ò ní pè yọ pé kí èèyàn wá ṣe ṣe. ọmọ èèyàn tó lówó tó dé èèyàn ńlá ni ìgbà wíwà a àti ó ní owó fẹ́ obìnrin kò lẹwà tó wù rárá ṣùgbọ́n fún ọmọ èèyàn lówó ṣùgbọ́n sàlùsọ̀ ó ní owó ó tún lẹ́wà bá tún wá ní nǹkan méjì ń dà míì èèyàn lè ó lẹ́wà kó lówó àwọn òfin tó ń tóun òlówó tó ń gbé ẹgbẹ́ sí àìsíláàpì lòun wá fẹ́ pẹ̀lú ọmọ tó jẹ́ pé mẹ́ta ló fi ṣe ọkọ̀ ló fi ṣe bẹ̀rẹ̀ ládùúgbò ṣùgbọ́n eléyìí ò tún síbẹ̀ jọmọ́ obìnrin ní owó lọ́wọ́ ó tún ní ẹwà ẹlẹ́ẹ̀kẹta òun bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ pé a káwọn ṣe arákùnrin látara bẹ̀rẹ̀ ọ̀dọ́ ó wà ní ní àkọ́fùnmọ̀ mo páyọ lọ́wọ́ má jẹ́ ká ṣàbùrú ilé jẹ́ ẹni kẹfà ẹni kejì àdọ́bí sọmọ wa ni ọ̀tẹ́lẹ̀ oríwá lọ́jọ́lò arákùnrin kan tàfọ́dà kan bí fọ́dà kan ó sì fọ́dà kò sì sàárà fàáfàá ó wá fi pawó حتى لا تعلم شماله ما تنفق يمينه ó wá fi pamọ́ ọwọ́ ọ̀tún rẹ̀ kò mọ ọwọ́ àlàáfíà rẹ̀ kò mọ sí ọwọ́ ọ̀tún rẹ̀ lọ ẹ̀wọ̀n ojú ọmọ ó fi pamọ́ sí lẹ́bù yẹn irú ẹni bí ọmọ ọba máa ń gbé kò tó ṣe tó jẹ́ kó fi dá ẹlẹ́fẹ́ ta fún ọgbọ́n lẹ́nìí fẹ́ sí àwo àwa ètò jẹ́ni àpọ́lé ètò nífìdú ó wá lọ fẹ́ pé fifty thousand naira wọ́n wá ní ẹ̀kí gbogbo wọ́n wá tó wá ẹ̀ mọ́ bíbí nọ́mbà wọn ẹ̀ mọ́ àkáǹtì nọ́mbà wọn ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tẹ̀lé ló kéde wọn. nígbà tó náà wọ̀ yọ fẹ́ pé ráìsì nígbà covid nineteen tó wá ní káwọn ọmọ wa tó sí ní kọ́ káàkiri. mélòó ló wá ló lè lọ kó bẹ́ẹ̀ fọ́ ní àfáà kí ló dé àbúkílẹ̀ wa àwọn náà fi aláìsí covid nineteen bọ́lá ọba fi ju ẹnì kọ̀ọ̀kan wá wò. tó o bá ti pín ilé ìdíjú àwọn ọmọ kó fẹ́ wáyé jẹ́ máa ya ojúlé kọ̀ọ̀kan àkóyá tó wà lórí yàrá ìdí ẹ̀ kó lè rọra tà fún ẹ̀ kó lè rọra wọlé ẹ̀ máa kó wọn ní pọ́fíìkì máa ṣe ìṣe kọ̀ọ̀kan yẹn. tí a bá ti ṣe bẹ́ẹ̀ nínú tó máa ń bàjẹ́ láwùjọ ó máa yọ ìdìbò kúrò lára àwọn èèyàn wọ́n lọ fẹ́ pé conjunction ó lọ bẹ̀ wọ́n tún lọ pín wọ́n ní láti ọmọ òtún náà bá ti pín ní ìtọ́jú lọ rẹ̀ ó ti lọ bí ọ̀nà mẹ́ta irú ẹni bẹ́ẹ̀ ọjọ́ tí yóò bá sí nǹkan kò ní ìdí lójú láti bọ́ sí mọ́ṣáláṣí òun lè lè fi tẹ̀bí nìkan ìbẹ̀lẹ̀ fi rí pẹ́lú mi bá dé mọ́ṣáláṣí kò ní fẹ́ kẹ́ kó òun sọ fáwọn sọ̀rọ̀ òun láti fi pọ̀ ẹ̀sìn pé kẹ́ jẹ́ kó o bá wọn sọ̀rọ̀ tó bá lè ṣe sọ lórí ọmọ tẹ̀lé ọ̀nà mọ́ṣáláṣí ẹ padà rí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọn ti fi ń ṣiṣẹ́ ṣe etí ò bá ti ṣiṣẹ́ ṣe é rí ìtìjú látàlá rẹ̀ ṣùgbọ́n bí ìyọba ti rìn ní ojú ọ̀nà kan tó ń gbé kò ní padà sí tìjú mọ́ kódà kí ọ̀nà sí ọ̀nà aburú nígbà tí ọ̀nà kọ́kọ́ bẹ̀rẹ̀ yahoo yahoo láwùjọ ẹni tí ọ̀pọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ìtìjú rẹ̀ ṣùgbọ́n lè nìkan àwọn òbí ti lọ fáwọn ọmọ yìí pé ẹ̀jọ́ torí tọ́ náà ọmọ mi yóò tẹ̀ máa jáde secondary school ni kó tó jáde secondary school mo fẹ́ kó nínú bá dé kọ̀ọ̀tù ló dá ọ̀rẹ́ wa tó ta fóònù bẹ̀rẹ̀ nínú tọ́lú bá ṣẹlẹ̀ nìyẹn ìyá mi máa gbọ́ ọmọ ìdá ní báyìí ní ọmọ mi náà fẹ́ máa fi yàwó yàwó ẹjọ́ fóònù wo ló lè máa lò ẹ̀rù ìta balẹ̀ dẹ́lẹ̀ kọ́mọ bá fún ṣáà lọ́wọ́ ìwú òbí bẹ́ẹ̀ ọjọ́ tọ́mọ bá bá dáàbò bá wọ èèyàn irú òbí sí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. نجد to Allah, the Lord of the world, and peace and blessing of Allah the topic of our sermon today is all about the day of judgment, and those are some of the acts that when we do them, Allah subhanahu wa ta'ala is going to save us from the punishment and the anger of Allah on that day. And we have mentioned some of the attributes of the day of judgment. One of it is that on the day of judgment, لا يخفى La yakfarikum khafiyah. Nothing of our deed will be secret on the day of judgment. Yawma tubula sarair. Everything we have done in secret will be revealed on the day of judgment. And part of it on the day of judgment, يُحْشَرُ عَدَاءُ اللَّهِ إِلَى النَّارِ The enemies of Allah subhanahu wa ta'ala will be taken to hell. They will be taken to hell. On that day, every portion of our body is going to be a witness for us or against us. And on that day, Allah subhanahu wa ta'ala is going to give permission to other parts of our body to speak in regard of what we have used to do. Your hands are going to speak on the day of judgment, what you have used them to help, to hold. Well, likewise, your neck is going to speak on the day of judgment regarding places you have gone with them. Likewise, your private part is going to speak on the day of judgment. Ma'amma da'adahu wa'ina da'man. Where do you insert that your private part? And what enter into that yours? And I'm going to pray you on that day. On that day, no one will be saved except for the righteous. Except for the righteous. وَالَّذِي الَّذِينَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ Allah subhanahu wa ta'ala said, we are going to save those who are righteous on the day of judgment as a result of what they have put forward. And part of what we have put forward are those developments things that the Prophet Sallallahu Alaihi Wasallam has mentioned. That on the day of judgment, Yawma Nabila Illa Bilbo, on that day there will be no shame. There will be sun on that day. And the light of the sun will be very intense. It will be very hard. The heat of the sun on that day. You will see from Surah to Al-Anfal with Tawbah, when Allah subhanahu wa ta'ala says, قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرَّارًا when the companions or the some of the Muslims or people who claim to be Muslims during the day the time of prophet especially the munafikun among them when they were complaining about the intensity of the sun that the sun was very was very high the sun was very heat on that day then Allah subhanahu wa ta'ala said to the prophet quote say to them now jahannam ashadu harra that the heat of the hell is greater than that of the one you want to have in this world. I said to Harrow, the heat on that day is very severe. And no one will be saved from it except for the believer, except for those who are not righteous duty while they are in this world. The Prophet Sallallahu Alaihi Wasallam said, several people will be saved on that day. The intensity of the sun on that day, of the heat of the sun on that day, will not cause them They will not suffer from that kid because Allah is going to cover them up with his own umbrella on that day. He says, among those people, Imam al-Adil is a just leader, a leader who is just in his speech. When he speaks, he speaks out of justice. A leader who is just when he is making reconciliation between two people. You can see in Nigeria, our court system It's so bad that someone who has killed somebody will be left for many years without justice. Someone who has killed will be left for 20 years to live while his case still remain in court. Why some of them will even be freed? We declare that they are under trial and they can come to the court from their houses. Look at injustice. The Prophet Sallallahu Alaihi Wasallam said, Al-Qudus Salata that justice on the day of judgment they are free. He said, Cordiality now, are the Biligana. He said, two among these judges are in hell. Why only one of them will enter paradise? He said, Cordi, Ya'rifu al-haqqa wa ya'milu bi. He said, he said, a judge who knows the truth and judge according to the truth is going to enter paradise. Wakone, another judge يعرف الحق ويحكم بغيره he knows the truth but when he does he does it forceful forceful he will never does with the truth and he say وقال لا يعرف الحق he does not know the right thing and he who does not know the right thing how is he going to judge with justice so we should be very careful regarding our position the position that we are having As a husband at home, you are a leader. As a wife at home, you are a leader. As the first child of the family, you are a leader. You are the first child of your family, you are a leader. كلكم راعي وكلكم مسؤول عن رعيته. You are all shepherds and you will be regarding the animals who are placed under your custody on the day of judgment. Imam al-Adil is just leader. وَرَجُلٌ وَشَابٌ نشأ في عبادة الله and a youth, a young person who is his life worshiping Allah. Why people are gone actually, especially the youth, they use all his whole energy in the worship of Allah, like the Ashabul Kahf, like the people of the cave, when Allah said, in Innahu fidyatuna amanu, they were young people, they were youth who believed in their Lord, and as a result of that, Allah increased them in Jahiliyyah. Then he also said, رجل قلبه معلق بالمساجد A man whose heart is attached to the mosque. All his feelings, all his activities, they are restricted to the mosque. He goes to the mosque for his regular salawat. He goes to the mosque to partake in uh, in dhikr, in the remembrance of Allah. He goes to the mosque in order to partake in learning, in knowledge teaching, and the like. He said, You are Rajulun, and among them is Rajulan, two men, it is Tahabbatillah, they love each other for the sake of Allah. Ijtama'a alayhi, whenever they come together, they come together for the sake of Allah. Watafaqa alayhi, and whenever they depart, they depart on the way of Allah subhanahu. wa He said, wa rajulun al-iman. دعته امرأة ذات منصب وجمال that a very beautiful and well human cause for illicit acts act of fornication and he said, In all over, I verily fear Allah. As a result of that, he abandoned fornication with that woman. Then he said, وَرَجُلٌ and iman. That's what Allah Khaliya. That remember Allah was in seclusion. What is God knows? No one is here. Then he started to shed tears out of the fear of Allah. And lastly he said, of his وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا iman. Who has given in Sadaqah? He are still charity and he remain to be secret. No one is aware of the sadaqa that he are given. In Islam, it is not bad. When you give sadaqa in public, especially when you want to use it to encourage others to do. When you want to encourage others to do, then you started the good deed by raising your hand that I'm going to contribute 100,000 naira to for this project in order to encourage other people who are richer than you but are not willing to spend. Then you want to encourage them, you want to motivate others. In that case, it is not bad for you to spend in public. And there are some instances that you cannot add what, add what you want to spend. So that is very good. And that is why out of insincerity, you will see that when people are called to make contribution, you will see some people that will count that they are going to give in charity 100,000 naira they will collect the account number and after the program the organizers of the program we have to run after them for several years without receiving the cash. Why? Because they want to tell people, they want to show people that they are multi-goal, they are philanthropic, who can spend everything for the sake of Allah. are not allowing them well. That is why the Prophet said on the day of judgment, there are three people there should be punished on the day of judgment firstly before any other people he said one of them and even is a knowledgeable person who has learned so much and he has taught people so much and he has done that so that people can call him Ali. he has done it purposefully so that people can call him a scholar faculty the call and they are paying and that was his only work and the other person is that old man who has fought in the path of Allah and mujahid Yujani is a call in no Mujani. He has fought in the path of Allah so that people can say this man is a Mujani, is a fighter in the path of Allah. But for the Yukon, and people have said that, and for him today, there is no reward. Then he will say this, best, and the last person, and the whole thing, is the person who has failed in the, in the path of Allah. He has failed in the path of Allah. But on the day of judgment, Allah will ask him, Why do you spend? He will I and spend in order for your caliber to be raised, for your religion to be to be known. That's why I'm saying, Allah says, Kashdamka, you are married. And after you call Moses, you are faith so that people can call you a philanthropist. As they are saying, that was your reward. Then Allah will command that they should pray and fight. So we pray to Allah subhanahu wa ta'ala to grant us the ability to be among these seven people so that we are saved on the day of judgment. The day that neither Farumani or Abanun that Allah has called will Salim, that neither one of your children will be of benefit except for those that come with Islam to to the front of Allah. واهدنا بلا نصر رحمة ذات الوهاب اللهم اعز الإسلام والمسلمين وبلا شرك والمشركين ودمر على الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا لصلاتكم يرحمكم الله